القرآن سورة يونس láti àyà fifty four níbi ọlọ́pàá àwọn ọ̀rọ̀ ìṣàkóso. أعوذ بالله من الشيطان الرجيم ولو أن لكل نفس ظلمت ما في الأرض ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط فهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء وشفاء هدى ورحمة للمؤمنين قل بفضل الله وكرامته فبذلك فليطرحوا هو خير مما يظلمون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم وجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله كذب يوم القيامة إن الله له فضل على الناس ولكن أكثرهم لا يشكرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا آمين. وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء وشفاء لما في صدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا فجعلتم منه وراما وهلالا قل يا الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة inna allaha ladu fadilin ala nasi walakinna aktharahum la yashkurun وما تكون في الشام وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ فيه وما يحسب عن ربك مثقال ذرة وما يعزب عن ربك مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك wàlá àtìbára ìlà. ìkìtà bí mo bí. ẹ̀yà iná olùyá àmọ́ láàkàwò fún ní àlẹ́ ìyẹ̀mú. wàlá òun yàgbánu. àlá iná olùyá àlọ́ yìí láàkàwò fún ní àlẹ́ ìyẹ̀mú. wàlá òun yàgbánu. وخير جليس لا يمل حديثه وترداده يزداد فيه تجملا وترداده يزداد فيه تجملا يا أيها القريبين متمسكا مجلا له في كل حال مبجلا مجلا له في كل حال مبجلا أنيئا مريئا والداك عليهما ملابس ونوائم النتاج والعلا ملابس أنوار من التاج والعلا èyí tó lóore. ọ̀pọ̀lọpọ̀ ìlú jẹ̀bi sí láyò máa lò á nínú. nínú tó lóore nínú òjókòó tí a máa jó. eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ tá a bá ń gbọ́nú ẹ̀ kìí ètí gbọ́. Wàjálidádùn yàdìdádùn bí ìgbàjálmọ́lá. Wàjálidádùn yàdìdádùn bí ìgbàjálmọ́lá. ka máa tún wí ká máa tún wí ní gbogbo ìgbà kọjá pé ń gba tàbùsírù ti bẹ̀rẹ̀ àyà kan náà lásàǹkì lójoojúmọ́ yóò tún máa kó ẹwà bálùkùránù ni wátárì dáadù. kẹ̀sì dáadù bí ní ìtajà múlá wátárì dáadù kẹ̀sì dáadù bí ní ìtajà ọba fẹ́ wá gbà oore àti yìí níbẹ̀ẹ́nú alukùránù kéèké aké ló béèrè òun ẹ̀sán kọ́ Ìkúnlẹ̀ ha jí مدلا له في كل حال مبجلا Àlùfáà ní mo pè wọ tí Ọlọ́run rọ àlùkùránù fún. Wáyà ayíwà lọ́kọ́ rí bí i mú sámà sí gan. Òun rí ké ọlọ́wọ́ wà jẹ́ kí kòránù náà ọ̀bọmọ ọlọ tí wọ́n ọm ṣe déédé ìgbẹ̀mí ayé ẹ̀hùn orí lò. ó jùrọ̀ mọ́ àlùkùrán òfin inú ẹ̀ ó ṣiṣẹ́ lára rẹ̀ èsì kákan kálẹ̀nù lásán. ó fi kòránù sẹ́yìn kí wọ́n máa lọ wájú ẹ̀. مجل له بكل حال مبجلا مجل له بكل حال مبجلا alukoran ó tóbi ó tóbi lọ́kẹ́ ó tóbi nínú ìṣesí ẹ ìgbé tóbi abá lọ́wọ́ rẹ báwọn àtàná ṣe gbé tóbi ẹ̀wọ̀n bàbá wa. tá a bá kéwú lọ́wọ́ wọn àwọn èsì kùránù bá wà tí ń ṣe lóde òní wọ́n máa ń o lè má panlé nígbà ipá wàkúba ló ló ń ńlá fóòrà mo sọmọ yọ ọjọ́ ọyọ ọdún tó kọ́ kó tó kọ́ tán sẹ́nu òní máa pọ́n gẹ́gẹ́. kàlá ilẹ̀ فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة a tó sọ kùránù gangan kalẹ̀. kàlá ìnáwó tẹ́bíkìrọ̀. ọlọ́run ní ìrántí láìṣe. ìná ń ṣe àdẹ́kẹ̀rọ̀. ẹni ọba fẹ́ kóun náà máa gbé kọ́ ọlọ́run ní láti inú láti inú ìwé ìwé dáàsàpánlé ìlàtí kọ́ wá ó bẹ̀rẹ̀ pé wọ́n ògbà tẹ́nìkọ̀ọ̀kan wá bá ń gbàlù kòránù àgbọ̀dọ̀ mọ́pánlé torí bí wọ́n ti mú wá láti inú àpánlé ni láti inú ńlá ìnìmọ̀ àfún wàhálà ńlá ṣàkíyèsí ńgbà tọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ odidi gram òun lọ́sọ̀ sí sánmà ayé láti láwọn ìlú màá fún wọ́n wá mú fànábì láti sánmà ayé láàyà kan àyà méjì ó jẹ́ pé ìṣe méjì ni kùránù ní fún sọ̀kalẹ̀ ọ̀sọ̀ lódidi ọ̀sọ̀ lọ́kọ̀ọ̀kan. ọlọ́run láà ń sọ ọlọ́kọ̀ kan fún ọ lẹ́nusà bí tàbí yìí fò kó lè bá àjẹ́pá á fi ọkàn rẹ á fi fi múlẹ̀ òun láti ṣe bẹ́ẹ̀ o. مجلله بكل حال مبدلا مجلله بكل حال مبدلا. inú tí èèyàn gbọ́dọ̀ pọ́nlé tọ́pọ̀. òun àlùkùrán ọ̀sà pẹ́lẹ̀ mùjí lálàwú mùjí lálàwú tún gbé kùrán ó gbé tóbi torí pé òun gamàrí fún àti òun lókìí mọ̀rùfú àti ń mú tọ́ ọ̀rọ̀ tí kùránù táwọn tá a fi rán òun gan ga àwọn tá a fi rán sí ànábì ẹni gíga ni wọ́n tákàdá tá a fi kọ́ ohun tó mọ́ ni àyè tá a ti mú ibi tó ti mọ́ ni. bí àìdí ọwọ́ àwọn ẹni ẹ̀sà òun la ikọ́. ẹni àpọ́nlé làwọn màláìkà tá a fi kálàmù kùránù lélọ́ bàràrà awúre àwọn agúrò èèyàn tí bẹ́ẹ̀ lè bá bí lọ́wọ́ tí án ó ní òbí yàtọ̀ àwọn báràrà ni wọ́n kọ́ ó bẹ̀ pé àgbọ́dọ̀ mọ́ gbé tóbi ká gbọ́ngbẹ́ Bí kò lè hálì mọ̀ bá jìlá. مجلا له في كل حال مبدلا bọ́lọ́n bá wá báyàn ṣe béèyàn bá rí alùkùránù kà bí ànábì ṣe sọ fún ọkà kùránù wà mílàbí máa fi yìí ó sì rí lò oore ó ṣe fún ẹni tí ọlọ́run bá ní kọ́mọ rẹ̀ orí ka ànábì ní àlùbọ́sà lọ́wọ́ wà lè bẹ́ ìta jan yọmọ rẹ̀ kìyàmà bàbá ọmọ tó kẹlu kùránù torí ké àádé bàbá wọn àádé ládé níjọ́ àlìkìyàmà òun láti dámà ẹba ti rádé lórí ìjọ àlìkì àmà àtìpẹ́ ní ọkọ̀ máa lè kí òun hmm, ọmọ ẹ̀ tó máa

yóò máa tàn ní títẹ̀ yóò tún lọ́tàn dáa ju títẹ̀ òòrùn lọ bí tọ́ba tàn wọnú ilé wa ń gbà wà láyé bóòrùn ṣe máa ife máa san wọlé o bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ orí adé bàbá alálùkọ̀ránù ọmọ àtà. ànábì ní tọ́bọ́ wá ṣe wípé ipò tọ́lọ́ ń gbé bàbá nítorí ipò náwó lọ́mọ rẹ lórí ṣe alukùránù nìyẹn lọ́lọ́run gbé ọtí tó ga tó báwọn fọ́mọ̀ lọ́nà kún bí làbí àmìlàbí àádá ẹni tó wá àgàn tó gan lò bóò lọ́la tí ó ti wá olọ́kọ̀ọ́nù lọ́ba nìkẹ́ ogbó wọn. lọ́ba nìkẹ́ wọn. ọlọ́run bá ní sọ̀rọ̀ àtìràwọ́ sí ọ ìrẹ́lọ́ba tó fi màmá gègé. ala ní sáànà máa làmù ìyá àlàntọ́mì èèyàn ọmọ ìwọ ló fi mà ọlọ́wọ́ ara wọ́n sọ èyí tá a mà ń wá èyí tá a ti mà ọlọ́wọ́ àbí ọmọ jẹ́ àgbàgbé ìlà ìnáwó

ó sì fi mọ́ àwọn àfáà wa ọlọ́run kan kíran àfidàdéhùn náà rántí àdúrà àwọn àìgbà ìgbẹ́ngbà kankan o àlè gbàgbé ẹ gbogbo odò tó bá gbàgbé orísun ẹ̀ oṣù kan tí ó àwọn lọ́lọ́run ṣe lórísun àlùbáríkà tá à ń rí mú لمفيدنا للخلد يا علم الهدى ونعم لذل وارك لا تسر ونعم لذل وارك لا تسر Àlùfáà ọlọ́run bá ní kẹyìn. Amínà. Ó ṣàánú, ṣàánú, ó ṣàánú àwọn tó sẹ́kù fún wa. Wọ́n ti yíà nínú ọ̀rọ̀ wọn wọ́n lé tó tó odidi súra tauba òun ní àkàtì tí wọ́n rí kàmánú kura kejì wọ́n lé tó tauba ah, lọ́lọ́ ìbò sọ fún yín pé ilá máa ṣáà láwùn. ipe ìsẹ́mi ọlọ́run ọba fẹ́ ké mọ́ ẹ́ kàtí ẹ̀ ní màkàmà. Tẹ́lẹ̀ lọ wá ń ké mà, ẹgbẹ́ nípa akọ́jọ́ kan ń bọ̀ tó sì kùránù yìí tó ní bá kankan lójú ẹ̀rọ. Owó ń táwọn èèyàn kan adájọ́ àwọn ìjọ ọ̀rọ̀ nǹkan. Ìbàjẹ́ yín bá ti pọ̀, bá ti pọ̀. ìdájọ́ ọmọ èèyàn bá ti pọ̀ jù báyìí lọ lórílẹ̀ ayé ọlọ́wọ́ múrò pọ́rọ̀ wọn gbọ́dọ̀ gbénú ẹ̀gbin mọ́ ẹ sì mọ́ bá nǹkan mẹ́ma yọ hàn kẹ́ ẹ lọ láti bá ti <laughs> nǹkan bá ń bá nǹkan lójú ẹ̀ ojú ó ti rí nǹkan ẹjọ́ jẹ́ láàrin ọba tó pẹ́ sí ojú o rí mẹ́wàá gbogbo àwọn bàbá tí ẹ ti lò nílò ìtawà rí wọ́n rí wọ́n ló tó níbi sáúbà tí wọ́n rí kàmá láti ń rawọ́ sí ọlọ́run wọ́n jẹ́ ń o bá fẹ́ wá máa wí jáde a máa lójọ́ máa rọ̀ á lọ́rùn wọnú yá àṣírò kàá ìgbànú yá àṣírò kàá lọ́wọ́ ibi ọlọ́run rẹ̀ fún ọlọ́run ní òní òwà yòó yìí kálẹ̀ tètè rí díẹ̀ ọlọ́run ní gbogbo àwa tá pátá òun lòún jẹ́ á Gbogbo ẹni tí ń bẹ láyé òun ọlọ́run lòun ní wọ́n máa bẹ́ wáyò mi tì. bá nìkan kú ẹni lọ́lọ́run. Wáyé lé ìtorí gbogbo ọlọ́run lọ ní bùsọ́rí sí wá o. yá ayú anáàtù. tò nínú. ọlọ́run ní mo pè gbogbo ẹ̀yin èèyàn àtolùgbàgbọ́ inú yín àti kèfèrí inú yín kọ́ di já ti fún ọmọ oyin dọ̀tún mi. ilé òfin mọ̀ pálukùránù gbogbo èèyàn lásọ̀kalẹ̀ fún. Hmm. ngba ti o sọ̀rọ̀ rẹ̀ yá ayú ànáṣù ló wí. Yá ayú àná. Ọlọ́run ò pé yá ayú mo pẹ̀lú ṣe gbàgbọ́. Ọlọ́run ní ẹ̀yìn ti dé wá Tí ń ọlọ́run ní wàásí ti dé màá ìgbà tún mẹ́rọ bì kún a ti sọ wàásí kalẹ̀ fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín. Wàsífà olè máa fi sùúrù. Kò sí wàásí kan tí wọ́n ń wí bẹ̀ jàlùkùránù lọ, àlùkùránù ni wàásí náà. nítorí inú ẹ̀ lẹ́ẹ̀tì rí yúta azùbì yìí ohun tí èèyàn máa gbà ń wà sí inú kùránù ló ti rí kò sọ̀rọ̀ kankan tó ṣe gbà ń wà sí bí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́gajù wà sí wọ́n bá ní wà sí dé àlùkùránù ni inú kùránù lẹ́ẹ̀tì ohun tí a máa gbénú ẹ̀ sáárò máa fi gbà wà sí. èyún ẹni tí bá ń ké ni ó ìwọ tó gbé kalẹ̀ tó sí wò tó ní kòránà ọjọ́ wá sí fún ọ̀tún wá lò dé ti ń ké pé nǹkan ọ ó lè sí ó lè ká ó tún lọ́dún ó ti kà sí ọ létí ọwọ́ alọ́kàn lé oníbíọ́ndà ọ̀rọ̀ ọkú ojú èdàmíje kò lè dámíje ó súnmọ́ wà sí i. mọ́ èèyàn bá ń sún mọ́ lọ́kàn mọ ń rọ̀ wọ́n máa ń rọ̀. iṣẹ́ tí wọ́n fẹ́ wà tí ó ṣe láyé wa nù kọrọ àlọ́kàn. ṣùgbọ́n tọ́kàn bá ti lè wà tí ó lè wúlò ọlọ́run láà mú kùránù wá. ẹni bá pé kọ́ máa jẹ́ wà sí látọ̀ọ́dọ̀ ọba rẹ̀. sẹ́nà tí ọlọ́run ní ń jẹ́ wáàzù òun ni wáàzù àtẹ̀dìkìyè ìrántí ni tá a bá wá ń fi dáhùnrán yàn létí pé tó ọba ṣe lé ìyàtí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ ilẹ̀ lómi ọ̀fẹ́ gbọ́ ajẹ́pọ̀ ọ̀fẹ́ gbọ́ wà sí. ọba ti fẹ́ gbọ́ kí wọ́n pé ìyàtọ̀ jẹ lórí tó ṣe nìyí mọ́rọ̀ ọlọ́run ọ̀fẹ́ gbọ́ wà sínú jíjẹ́ wà sínú ọ̀fẹ́ gbọ́rọ̀ wọn pé ìyà kan bẹ ìdàmbẹnu sàárè àfi gbẹdẹmúkẹ́ láfi dìbòdì á máa jó wà síṣẹ́ ìfẹ́ máa gbọ́nu ìwé ìṣe wà wa wà ebe ọgbọ́ta afọ asịrị ya wi onye ìdá kasara láàrin atụ fi kàrọ̀ wá ìzún àmìntà wà lámùtà fáwùkà ma mà wà ìzù jíjẹ́ wà sínú onígbà tó fa wá sí tí bá ń wọlé tí ọlá wá sínú rọ̀wá ìzún bíkà rọ̀wá ìrún àmìta wà lámúyà ń fáúkà bá dùnmà wà ìlú onígbà ọfà wà sí ọ̀yẹ̀yẹ́ tí bá tí bá ń wọlé sí ọlá àmìta ọmọ gbèkè ah, ah. wà sínú oníṣùgbé tí ó lè ní wípé wà lámúyà ń fáúkà bá dùnmà wà ìlú bọ́ọ̀bá wá dìde tán tí wàásù ọ̀bá wúlò má ibi wàhálà wà nù wàásù máa ń kan ọ̀fà máa yàn láàánú ẹni tí ń wí gan yọ wọlé sóun náà la yọ wọlé bọ́ọ̀bá délé ní ọ̀fà wọn ẹlẹ́ àwọn ọmọ bá ń yọ kínní láti ṣe ojú ẹ̀ rí àáṣe bá ṣe fáṣe fògùn sí àáṣe fògùn sí tí èsàn káà ní padà abẹ̀ mọ́ wàásù nù o. ṣe gbogbo ẹ̀ náà ni ọ máa jẹ́ gbẹ́dẹ́múkẹ́ bí ó kọ ọmọ ìyá mi kan wá àti ní tẹ̀sùkírù tí ọ máa sọ tí ń bẹ lẹ́yìn ẹ̀fà àìtẹ̀lé tọlọ́hun tí ọ máa sọ fún a wá àtinú méjèèjì ló lè jẹ́ ó lè jẹ́ tàrígì ó lè jẹ́ tàrígì wá àtinú. wọ́n lè máa fi àwọn nǹkan pè ọ lọ síbi dáadáa ṣíṣe wá sí ni wọ́n sì lè fi lé ọ kúrò níbi àìdá wá sínú wá sí là fi lé ní kúrò níbi àìdá là fi lé wá sí là fi léèyàn kúrò níbi tí ọ̀dá tí a sọ ọjọ́ rọ mọ́kálùkù lọ́rùn dìde wá sínú. ṣe ìtawá rẹ́ni kékeré kékeré ta tó ń fẹ́ ìgbẹ́ lọ yálà rí láti ọ̀rọ̀ ọlọ́nu adébẹ̀nu kùránù ni o ọlọ́run lẹ́yìn èèyàn já atikún mọ́ ìgbà tó ń lọ bì fún ẹni tí máa ṣe bí dókítà ni ó wà sí bí dókítà ni ni. ọgbà aládó fún dókítà ni ìlànà gbalasa ò ní gbádùn gba dókítà bá lóhun ogun alábẹ́rẹ́ tó ń sá ọ̀fẹ́ gbádùn ni bó wà ṣiṣẹ́ nínú ọba gúnta náà tún wá lónìí wọn bá lọ́gbà abẹ́rẹ́ ẹjọ́ méje ọ̀gbọ́dọ̀ yẹ àlàáfíà èdè ọ̀rọ̀ ah, ọwọ́ àgbà ni. Mọ́ídọ̀tún ni Rabikún. Bí dókítà ló níwàásí, olórí. Yọ́ máa sọ fáláàárẹ̀, aláàárẹ̀ tí bá ń fa iwọ, tí ń wọ́wọ́ jẹ, tó lè kó bá tí ó pa á, ó wà sí ọ pariwo ẹ̀. Pé ìwọ lọ ń wọ́ mi yóò. Ìyàgbẹ́dẹ́ yẹn bá sì jẹ́wọ́. Ìṣòwò <laughs> ah. ah, àtìràn yẹ wọ́n mọ̀ pé wọ́n ń jẹ́wọ́ ẹ̀ ń kọ̀yìn sọ́rọ̀ tí ó wà sínú ọlọ́run láti mú dé wá báyìí mọ́wọ́ ìdọ̀kún ní rọ́pì fún wàásù ti dé látọ̀dọ̀ ọlọ́run ọba yín wọ́n ti fọ́ọ̀rùn ọlọ́run láti ẹ̀pàálùkùránù náà ni wà sí ọlọ́nla awá ti kùránù ní ṣìfáàwù ní máa fi sùdò àní ọmọ jẹ́ wòsàn lálù kùránù àìsàn ọkàn àwọn sùkúùkù yìí méjì kùránù ọwà wòsàn lọ́kẹ́ A kan múmú báwọn afọ́ ó káyẹ̀ fọ́lọ́tí kọgbọ́ta àrin orí ọ̀fọ́ náà mẹ́lẹ́ amúrù ókè ẹ mọ́sẹ̀sẹ̀ àwọn àyà ìtàn lásán ẹ̀tọ́ àwọn àfa alẹ́ mọ́sáàsì ẹjẹ́ wọn kọ́rọ̀ ọlọ́run wọ́n mọ́sẹ̀sẹ̀ àwọn àtìmbòmí ni agbẹ́rẹ́ ah, wọ́n lè máa mú wọ́n wà sí mi ṣe wọ́n wà sí mi ṣe ah, wọ́n wà sí mi ṣe láti ṣe ń bòmí nù ẹ̀yin olówó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sásábẹ́ alukoran pẹ̀lú tẹ́ ní yóò wúlò fún yín ẹ má jẹ gàba lárí àwọn àfá ọ̀pọ̀ olówó mi náà ti jẹ gàba láwọn àfá lórí àwọn ni wọ́n máa júwe tí wọ́n máa fi ṣe wá sí àwọn ni ọba ìsìnké máa bá àwọn náà dákẹ́ gba agbádá lánàá ni kọ̀mpíìtì ọ̀dà kẹ́yìn ìwé lè máa mú lè máa mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín ọlọ́yà wọ̀sìn ìjọba fẹ́ tiẹ̀ sí wáàsí débi rìbá olóògbé mọ́sáàsì lè máa mú ti lè ṣe léwọ́n ẹni balógun àbí nínú ìjọ mọ́sáàsì ń jẹ yóò gbóúnjẹ nù oní ọkọ̀ ọba tí ọkọ̀ wojú ẹ̀ pé lè máa mú wọn ló ti mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń tọwọ́ òun nù àyọ́yọ́ aná fi jẹ́ wá sí ìwòsàn ni ẹka àyà ọtí fọ́lọ́tí kó ràn ọgbọ́ta àrin orí ẹ̀ kó yí padà ẹ̀ka tó ń sìnà fún kó yé rìn wèrèwèrè kiri mọ́ bíyàwó lọ́bá kan lọ fẹ́ yàwó ìwọ náà ò ní tiẹ̀ má lè obìnrin olóbìnrin káàkiri má lọ fẹ́ tiẹ̀ bọ́ ọba ti ní bíkan ọba tó ọ lọ fẹ́ tí bọ́ ọba fẹ́ nítorí àníyàn wípé ọfẹ́ fi sá fún ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n ọ̀ràn sí i yọ̀ràn sí o pẹ́pá níyàn wípé ọ̀fẹ́ rìn kọsẹ̀kọsẹ̀ kiri mọ́ ọ̀pọ̀ ló níyàwó kan ló ní ọlọ́mọ pọ̀ ń ta ọ̀gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o. ọlọ́jà mùsùlùmí tó o lè gbé o lè gbé délé ó ti kìtì ó ti tì kì í lọ tàwọn mọ̀ pé máa sọ pé kẹnu ọmọ nu mọ́jẹ́ni kan gbọ́ pé àjọ fẹ́ra wa o. wọ́n máa ń gbọ́ máa ń wálé ní máa bá kú àìmọye ọmọ tí wọ́n gbé alé ńgbà tí wọ́n bá gbọ́ kó kú pé ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ẹ̀dínkọ́ jọ ọjọ́ bàbá yìí wọ́n sì rí pọ́jọ́ ah, lóòótọ́ pé ah, bàbá wa ti gbìyànjú ta. lọ fẹ́yàwó míì tọ́rọ̀ ẹ bá kàn án àdánwò tí ń bẹ́ fún sínà ọ̀pọ̀ gan ọ̀dẹ́rùn ládánwò ẹ̀ kó tó kan sàárè kó tó kan tijọ́ gbéǹdé àlìkíámà èyí ń bẹ lọ́dọ̀ ọ̀bá ń ràn ọ́ tún fẹ́ sí ọlọ́run yọ̀ǹda fún ọ kọ́ mọ́ bá jìyà o. yóò kó yàjọ wájú ọlọ́wọ́ sì má bẹ̀rù tó ọ̀mà díẹ̀ ẹlòmíín bẹ̀rù tó bá fẹ́ tó ma, tó láṣẹ tọ ẹyọ káàbí méjì tó bí tó wọ̀ lọ sọ bọ́lọ̀ ní bọ́ ṣe èwo ló lè tọ́ èwo lágbára ẹ̀ ká wọ́n á tágbára ẹ̀ ká fún kọ́lọ́wọ́ wa ọkọ̀ rẹ̀ ọmọ bí tọ́ ọmọ ẹlòmíín torí ọ̀pọ̀ ọmọ sáyé ọwọ́ ń rọ gbogbo ẹ̀dà sálágá rọ gbogbo ẹ̀dà léèwẹ̀ torí pọ̀ fẹ́ bọ́ ọmọ tọ́lọ́run bá sì ní ọ wáyé ò lè ti ọrùn ò lè ti ọrùn yóò wá èyí bí náà la fún ọ ní àbá tó ìwọ náà kàn rí pé àákàn kó sí ọnù ni pé a ẹ̀yẹ kì í fẹ́ yàwó ṣe wó yá kínní mo ti gbọ́ sí ọlẹ́nu tó ẹlòmí ìyàwó ẹ̀ ní darí ẹ̀ àdánwò ni ó ti kì ń lọ wò pé tó bá jẹ́ pa á máa jọ sí ìpínlẹ̀ ọkọ̀ láyà lọ gbọ́dọ̀ kódà ọba ọba ẹlòmí àwọn ọmọ sọ fọ́kọ ẹ̀ pé ọba ọ̀nà ọmọ ṣe sì náà ta ọtí ọlọ́run ó jẹ́ ń gbọ́ ó jẹ́ ń gbọ́ pé ọ̀fẹ́ ìyàwó kejì ó tú ọkọ ẹ̀ lẹ́ẹ̀kọ́ máa dẹ́sẹ̀ lọ ṣùgbọ́n ó tì náà òfin ọlọ́run tí wọ́n gbọ́dọ̀ mófin ọlọ́run lò máa mófin èṣù lò wọ́n ọmọ lẹ́yìn èṣù wọ́n náà sì tẹ̀lé bẹ́ẹ̀ o kálukú ó lè já ń di ìranù ìtàlùkù ránù wá ẹnu ó ṣèwòsàn àìsàn bẹ nígbà yà. tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìwọ náà ni ìwọ lọ́ọ́ dálẹ̀ máa kẹnubọ́lẹ̀ kiri àti tójú ẹ tó àti tí ó tó nke wọ́n bá lu kùránù wàásùn nù ẹ ní nǹkan mìíràn bá ti jókòó ọ̀rọ̀ ni bọ́lọ́rọ̀ bá ti yọ ni. ẹ̀rọ bàbá kọjú dáadáa sí ẹ̀sìn wọ́n ṣe pé dáadáa lẹ́yìn ṣe pẹ̀ ọlọ́run rí yín. àwọn bàbá lánàá nínú òkè òtíàn wọn ní báráyé bá rí ọ wọn kíẹkíẹ wọn fẹ̀rín tọ̀yàyà wọn fi ìpàdé rẹ wọn lè fẹ́ wù tọ́ wọ̀ sọ́ọ̀rùn yìí wà wọn. wọ́n lè pé bàtà tọ́ bọ́ sẹ́ẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn ṣùgbọ́n tọ́ bá fẹ̀yìn dàtán wa dáyẹyẹ rẹ̀ lẹ̀ wọ́n a máa ṣe èrò tí ń bẹ lọ́fẹ̀ẹ́ dá ọ̀dá. èrò tó ń bẹ lọ́fẹ̀ẹ́ dá ọ̀dá. èrò tí ń bẹ lọ́fẹ̀ẹ́ dá ọ̀dá. wọ́n máa ráyé bá rí ẹ̀ wọ́n á kí ẹ kí ẹ wọ́n á fẹ̀rín tọ̀yàyà wọ́n á fi ìpàdé rẹ̀ wọ́n lè pẹ́ wùtọ́ wọ́sọ̀ yìí yíwà wọn kódà wọ́n lè pé bàtà tọ̀ ọbọ̀ sẹ́ẹ̀fẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n tọ́ bá pẹ̀yìn ìdásán wa dáyẹyẹ rẹ̀ lẹ̀ wọ́n a máa ṣe èrò tí ń bẹ lọ́ọ̀kẹ́ ẹ̀dá ọ̀dá èrò tí ń bẹ lọ́ọ̀kẹ́ ẹ̀dá ọ̀dá èrò tí ń bẹ lọ́ọ̀kẹ́ ẹ̀dá ọ̀dá nígbà òkúra náà wà ṣiṣẹ́ láyẹ èrò ero buru kúnú nụ kàtàádì àbáwájú wọn pẹ́nu elérokelo jẹ́ kùránù ṣiṣẹ́ o yọjú ọ̀dá lẹ́mí wọ́n ti bá òyìnlẹ̀ kùránù là ń kí o ọlọ́ọ̀lá ọdí níbi èrò ọkàn yín gbogbo èrò ọkàn tí ọ̀dà àwọn àrùn ọkàn yóò òfófó tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ inú níbí ni o ṣeun ẹ̀gàn ah, kí lọ́ máa tẹ́lápẹ́ ẹ̀ máa ṣe wíwà kó ń lọ́mọ gbogbo nǹkan ìwọ náà lọ ọmọ tiẹ̀ sílẹ̀ ó ti wọ́n múra sí tiẹ̀ náà bẹ́ẹ̀ bá sì gbọ́ jẹ́ ń pẹ́ nìkan tí lọ́mà ẹgbà pọ́n mọ̀ ni wọn èyí sábà wí bẹ́ẹ̀ sẹ́ni tí kò mà tẹ́ ẹ bá gbọ́ pé ń bá lẹ́nìkan ẹ ó ń ṣègbéraga ó ń ṣègbéraga ní ẹgbà pọ́n mọ̀ ni ó lè wúrẹ́ fi aláìmọ̀ká ààrùn sálọ́rùn wọn ò lè wí aláìmọ̀ká ìwọ náà bójútó tiẹ̀ ẹnu bójútó gbò ló tún kún ọ̀tẹ́. olóko ń bi ìkẹta òṣèṣeṣe náà gan gbogbo ẹ̀wù ló gbó lẹ́yìn ọrùn ọ̀wọ́ apádà ń di ẹ̀ kí ló mú bọ̀ ọ̀hún náà ni ọ̀hún oṣù fẹ́ẹ̀ jẹ lẹ́dẹ̀ tán bàbá náà jẹ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kìnnìkan kìnnìkan ní gbé nígbà tó ìwà aṣẹ o sì jẹ́ pékèta iná ni kùránù ti dé ọwọ́ àhà gbogbo àrùn burú tí ń bẹ lọ́kàn ọlọ́run láàbí ṣe wòsàn fẹ́ni tó bá tẹ̀lé tó sì ronú sí bá lè lò àrùn ọkàn àlìjẹ́nà wàhùdá wàrà àmàtà àfi kùránù ṣètọ́sọ́nà ó jẹ́ gbogbo ọ̀ràn fi rí kẹ́ níbi ẹnu gbogbo tá a lè rí yà ọlọ́run ti fi ibẹ̀ òtún ti lé àpò lé àdánù lé àdánù bí àti lè fẹ́lẹ̀ sí a pè wá lọ bí وهدى ورحمة àwọn tó lè jẹ́ kẹfó ẹ̀wò bí ọlọ́run parí ẹ̀sì ó bẹ̀rẹ̀ pẹ̀lú yàyó ànáṣù ọwọ́ parí ẹ̀sì lìlì múmìnì gbogbo èèyàn ló ní ṣùgbọ́n gbogbo èèyàn tí ó wúlò fún ìbẹ̀rẹ̀ àti parí nù gbogbo èèyàn lọ́lọ́lù Kùránì ṣùgbọ́n ṣe gbogbo èèyàn yóò ṣàǹfààní pẹ̀lú ẹ̀ àwọn tí ó sàǹfààní ẹ̀ péréte náà ni o ọlọ́run jẹ́ mi àti èèyàn wà mbẹ́ ni o à ń péréte ni o péréte ni ó sàǹfààní fún o ebi lọ sí lẹ́ni tó ké títún rìn lódì ó ké ẹ̀sùn máa rí tí ó máa rìn lódì gbogbo èèyàn kò lè wúlò fún wàá wù dá wàhálà màá àwọn agbọ́gbà àwọn agbọ́gbà tí wọ́n tẹ̀ lófin àwọn ní kòránù wúlò fún kí sẹ́ni tó tẹ̀ tọkọ̀yìn sófin ẹ̀sìn ní ìjà lógún kò ní wúlò fún ọ. Kòsó. Olùbí kọ́dí ní ilẹ̀ yìí wọ́n ti ra Ahmed mi. Ọlọ́run nílẹ̀ Ahmed sọ fún wọn jẹ́ wọ́n mà. Kọ́dí ní ilẹ̀. Kò tí ì dákẹ́ bí ìròyìn àlùkùránù Ọlọ́run ní wí fún wa. pé tí bá ní nǹkan tí wọ́n fẹ́ kójọ lé lórí ọlọ́run kó máa ń wí ni ọkàn máa ń wí wípé wọn ọmọ jà fún àwọn lọ ọlọ́run náà fún yé pọ̀. mọ́là náà bá a ṣe lọ́jọ́ orí tí í ṣe ìyàwó agbá bá nú dáadáa ní ẹ bá wa sí. agbọ́njú agbọ́njú rí kéèyàn ó júwe pé béèyàn ọba ṣe ìyàwó gbogbo ayọ̀ tẹ́ ẹ̀ bá yọ̀ kó tún jẹ́ lórí ìtọ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run fún wa àfa wa lójú ẹ̀ fàyè sọ̀sọ̀ ni tó ṣèyàwó ṣáájú jíde tiẹ̀ tí wọ́n sòde wá sí sọ. wáwí ọba mẹ́rin náà. wọ́n ṣe tún ná tí wọ́n ṣe wá sí wọ́n ní wá sí ọ̀rọ̀ ọlọ́run ní ká gbọ́ kò síbi tí wọ́n ó dé bẹ́ẹ̀ fún àfa wa ṣe wọ́n ṣe wá àṣìfún ayé mẹ́ nínú àdúrà bẹ̀rẹ̀ náà ṣe wọ́n ṣe wá àṣìfún yín. dáa tí tí lé wọ́n ní. Sọ́ni bá a ti olùkọ́ àgbà ló sọ́ni bá a ti ìyàwó, ọkọ́ ni bá a ti ń sílé. Lọ́wọ́ bá ní kẹwàá omi. Níta àbádọ́bẹ̀ ni wípé gbogbo ohun tó bá yọ̀ lé lórí yẹ̀wò yayọ̀ tó fẹ́ yọ̀. Ọlọ́run ni kò wò kọ́ ọmọ yayọ̀ pọ̀rọ̀. Tó bá yọ̀ bí fọ́ọ̀dí lè la ìyẹ̀wò pé tó ń yọ̀ lé ìsọ́lá ọlọ́run ni. Kí lọ lọ́ọ̀lọ́run? Oní Ìsìlámù. Tó yọ̀ lé lórí wo fún ṣé Ìsìlámù ni. ọ̀fẹ́ yọ̀ ògbéyàwó fọ́mà ẹ̀fẹ́ yọ̀ ọyọ ayọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ṣé lànà ìsìlámù ni yẹ̀wò ọlọ́run ní gbogbo ṣẹ́ máa yọ̀ sí padà sọ ayọ wájú ohun tó bá ọba ni máa yín àti tó tí ìkẹta mú wá fún yín tó mú kòránù ní rámà tọ́lọ lọ́nà san rẹ̀ ṣé é ṣe pé ń pẹ̀bá ń o àbáwọ̀ abdullahi abúlé abbas olótú méjèèjì ó tún bẹ́ẹ̀ ọlọ́mbà ni kọba ni yọnu sí hàn onífọ́dínù láàyí bẹ́ẹ̀ oníkùránù ni rahama ìsìlámù ni. àbáwa lọ̀hátí hassan kọ̀tádà àwọn nífọ́dínú láì ìmánì ni ìgbàgbọ́ tí ó yòrò rahama wọn lálùkọ̀ránù ni gbogbo ẹ̀ náà kankan náà ni Fàbídáníkà àríyàfúra mú, wà ìrùn, mímá ọlọ́run ní bábí dáálíkà fàlíyáfúra ooo ọlọ́run ní tọ́ ọba rí méjèèjì nìkọ́ ọmọ dunnú tó nísìlá tọ́ lálùkùrá ọlọ́run kí ó ní kí dùnú ọgbà yí ẹ fábí dáálíkà fàlíyáfúra ooo ó wà á ká ọrụ. ọlọ́run ní méjèèjì tá a wí yẹn ó wà háírún òun ló lóore ju gbogbo tẹ́ ẹ̀ máa kó jọ láyé lọ ó lè ké bí tàkíyà fọ̀kíyà ó lè ké lókè ó lè ké táyì fọ̀kíyà hmm. ó fi ta òkèké. àìrùn mi máa dájìmọ̀ ọgbà wá bẹ́ẹ̀ wọ́n kì bẹ́ẹ̀ ó sì dọ́dọ̀ ànábì olólóore tẹ́ ma kójọ tẹ́ ń kójọ kẹ lálùkùránù kẹ nífìlà olóore onídùnnú kódà bó ò tí ì rí tó fi mu ẹ̀kọ́ ta lẹ́yìn ọlọ́run sá ti sògì àwọn wọ́n pò kọ́ ẹ̀ta fi mú lókù àbí ń bò fi bá rẹ̀ ń tàfsírù tó jókòó tálù kùránù má banú jẹ́ nǹkan ò sí ọ́ nǹkan ò sí ọ́ ẹni tí ọmọ ọlọ́run ní nǹkan ṣe kì bá ń máa fi sàláàdì kọ́ máa fi rorin kó fi jẹrẹ sí òótọ́ jẹ chicken máa rí kọjá tọ́kí jẹ́ ọmọ ọlọ́run kò rí nǹkan jẹ kò rí nǹkan jẹ nǹkan ṣe. ìhùwà kẹ́yìn mímọ́ lọ́jọ́. bẹ́ẹ̀ yẹn bá ti ní ìsìláàmù sọ lálùkùránù ìwọ lọ́lọ́run sórí fún olùkọ́ ọmọ yọ ọlọ́run já lè ní méjèèjì o. Olè ara ayé tó ń máa àjọ ọlọ́run làkúrú ní síkì. Ayọ̀ fáríwù ó ní làzátù fílíkọ́lìdì hmm. adùnté èèyàn máa rí ìsábàbù ìdìrákìlì màtìlò náà pé tẹ̀yìn bá wà kankan tọwọ́ rẹ̀ bá tẹ̀ inú wo dùn wá láti inú ọkùn jẹ́ pé fáríwù nù jẹ́ pé láyọ̀ nù òyìn bá tẹ̀ ọ̀gá tẹ̀yìn sì ń wá ó lálùkìá mọ́ bí ó ti lè rí oní àti Koran. فبذلك فليفرحوا هو خير ọ̀pọ̀ ayé tí ó bá ti yẹ̀ láwọn àyè kan bí irú eléyìí gbogbo bí ọlọ́run ti tó ti ti ayọ̀ ẹ̀sìnlẹ́mọ̀ bá mẹ́ tí ó bá ti jẹ́ yẹn ẹlọ́bò míì ọlọ́run ó bu ayọ̀ ni ọmọ bu ayọ̀ ọmọ bí tó bá jẹ́ sìn yóò yóò kí ayé ni ẹ wo gbà tí wọ́n darí róòmù bólú bá ti róòmù fi àdínà là árdì. iṣẹ́ ń wánu kí wọ́n jẹjà ọlọ́run ní lẹ́yìn sọ́jà jẹ yí ẹ̀ ń bọ̀ wá jẹjà sẹ́mọ̀ pé ó fún aládéhùn tí wọ́n wá ọlọ́run ní yọ́ wà fi láwọn ọdún kan tí ọ̀pẹ́ mọ́. àti ọ̀ràn kápẹ́ bí nǹkan ó ṣe ríre lánàá àti lọ́la àwọn ọlọ́la ní. ọlọ́run níjọ́ tẹ́ ẹ bá jẹ jàun níjọ́ náà ni mòmìnì ọ yọ̀ ẹ̀dùnú kí lẹ́ máa yọ̀ sí kéèsé pẹ́ ẹ̀rọ́kọ́ bìnẹ́sìrì là àrànṣẹ́ ọlọ́run tó gbédé fún yín ẹ̀rí kó kí ayọ̀ ń bẹ̀rù torí pẹ́sìn ni. ok gbogbo tó bá ti jẹ́ ẹ̀sìn ọlọ́run àmọ́ ti ayọ̀ ṣùgbọ́n tí ó bá ti jẹ́ ẹ̀sìn ọlọ́run ó bu ni ọlọ́run ibòmí ọlọ́run ní látàfúrá ẹ mọ́ yọ̀ ọmọ ọlọ́run iná láàrín ọ̀pọ̀lọpọ̀ àyè ló ti wí bẹ́ẹ̀ obìnrin ọ̀rọ̀ ara yọ̀ máa ń wà من الذين فرقوا دينهم hmm, àwọn tàjà wá ń bẹ̀ gbójú kó ń bẹ̀ a máa gbójú ń bẹ̀ náà ń dá mi tí ò ní bú tí ò sì ní yẹn ó jẹ́ ìpele mélòó mẹ́ta níbo míì níbo míì náà ah, ó tàjà wá sá ń bẹ̀ náà nù ọlọ́ọ̀nìgbà ọlọ́ọ̀nìgbà bá tá a bá fẹ́ nìkan nu yín ní nǹkan ní kẹkàn àwọn ọmọ yọ ṣùgbọ́n tá a bá ṣe sẹ́mi wọn ọ̀fẹ́ fún ọ wọ́n jákàn wọ́n jákàn bí ìgbà pé dáadáa kankan àti fún arí omi àtún wá. Dáàlìkùn bìmọ̀ tún tún kàfọ̀ òun àti àwùjọ ìgbẹ́ ìrìnà pọ̀. Ọlọ́run níbẹ̀ ṣe é sinú ẹ máa yayọ̀ pọ̀rọ̀ kiri orí Lọ́nà tí ọ̀tọ̀ ọ̀nà mẹ́ta lé ó gbé sí báwọn ẹ́ẹ̀rì ibi tí ó ti bú ẹ́ẹ̀sì ibi tí ó ti yin ayọ̀ ẹ́ẹ̀rì ibi tí ó ti tàjà wákà tí ó gbójú kù kò ní yẹn afárí yìí nàbí máa ta ń mi fọ́dìlì máa ta mọ̀mọ̀ lọ́wọ́ mi fọ́dìlì ọlọ́run wọn máa yọ̀ nítawọ̀ ọlọ́run bá fún wa nínú ọlá wa ẹ́ẹ̀rì pé kò fún bẹ̀ ó gbójú kù ẹ bá yọ kò sí kẹ́kẹ́ wọ́n yẹ pé ń ta fún yín nínú ọlá wa náà ni ó gbójú kù ìpìlẹ̀ mẹ́ta tí a yọ pín sínú alukọ̀ránù mi ọlọ́run ní bábí ìdálíkà fàníyà fúra wù ọlọ́run ní kéèrè ó dàlùkọ̀ránù mú kó o dùnánù ìsìlámù ọmọ kù ń bẹ̀ kọ́ ọmọ tó sá lọ tàbí ọmọ máa jẹ́ ńlẹ́sẹ̀ ń jẹ́ ńlẹ́ egún àbí ọmọ sáà sí òtún ẹ̀ ọ̀rẹ́ lọ lẹ́yìn eégún nǹkan ti ṣe ọ̀nù nígbà èèyàn bá ń ṣe ní máa ń gbọ́n ni wọ́n máa ń mà pé ń ṣe nù èèyàn máa ń já háwù ni èèyàn já háwù yá a máa bẹ máa ń mi kú olójú ọ̀nà tí mo wà yìí ọ̀dàgbére o gbogbo wa kọ bíi yọ ẹ̀mí wa kó ń bẹ̀ ọlọ́run ní Kúlẹ̀ ọ̀rọ̀ ìtún máa lọ ló béèrè, ká padà bẹ̀ lọ́la, ṣáàlá. Kúlẹ̀ ọ̀rọ̀ ìtún máa ń sọ̀rọ̀ sọ́rọ̀ lọ́dún mẹ́rin ìrìnkí. Ọlọ́run ní ẹ̀rí mi, tẹ́ẹ̀rí nínú tá a sọ kalẹ̀ fún yín, mẹ́rin ìrìnkí nínú àsìkí àwọ̀ ọlọ́run. Wàjá ọlọ́run ní fúnra yín lẹ̀ ń kan lẹ̀ ń pè kan ní àlàálì fúnra yín ẹ̀ ń pa àwọn kan ní àràámù fúnra yín. ọlọ́run ní sẹ́mi ọlọ́run ni mo yọ̀ǹda arú ẹ̀ fún yín tí mo yọ̀ǹda fún yín ọlọ́run sọ àjọ̀lá lọ. àti lò àti lò àti lò lọ́dún yìí mọ̀ ń bọ̀ Abu Habiba adáyán máa pọ̀ sí i àti lò ọlọ́run sọ àjọ̀lá lọ àtò wa tásán lò lọ́dọ̀ àti ayé ẹ̀ náà ládé yìí àti lò lóṣogbo tó lọ kì í ṣe tuntun ní ní ọdún yìí lọ́dọ̀ àti ti náà sọ̀rọ̀ àlàálì àti àràámù nínú òwò nínú òwò ṣíṣe àti lo àwọn fundamentals tó wà fún àlàálì àti àràámù àgbékalẹ̀ tó fi ẹ̀sìn gbé kalẹ̀ tó gbọ́dọ̀ máa tíyèsí tí ó fi là ọlọ́run sọ àjọ̀lá lọ nígbà tí débi ayá rẹ̀ wọ́n aṣọ náà á tún lò ń tàbí sí ọlọ́run ní fúnra yín lẹ̀ ń sọ àwọn akẹgbẹ́ àràmù lélẹ́yìí àlálì lélẹ́yìí lórí ahọ́n ara yín ọlọ́run ní sẹ́mi ọlọ́run ni mo yọ̀ǹdarú ẹ̀ fún yín pé kọ́ ọmọ pé kìnnìkan da ìyọ̀ọ̀dá fún rẹ̀ ẹjá lọ alùkọ́rọ̀ ní ìmọ̀ ṣe tọ́kàn máa ké lásán tó pọ̀ máa kéwù tó kéwù inú ń wíwu lẹ́nìkan ọgbọ́dọ̀ fi yanu tọ́lọ́wọ̀n ọ̀bá pè lára àmù fún yàn kó o pé torí àǹfààní tiẹ̀ wá para ní fún yàn ọ̀jẹ̀jọ́ wájú ọlọ́run ọgbọ́dọ̀ fìfẹ́ kọ wá sọ tọ́lọ́run ṣe ní nìkan kó o torí ìfẹ́ wá máa ọmọ lè yanu fún ọlọ́run ṣe kìíní ìlẹ́tọ̀ o ó lè ṣe o bí ò dùn mọ́ wọn nú kò dùn mọ́ nú ni o. Hmm. ṣé bá yẹ èrè ẹ sàmì sí i ẹ ké fẹ́ mi tí bá ń kó òyì ìtẹ̀yà tí ń kó òyì ń òfin ọlọ́run tí ọ̀lọ́gẹ́rẹ́. ọdún ìní tún gbé láti bẹ̀rẹ̀. Ọlọ́run ní sẹ́yìn ẹ̀ẹ̀rí ní ẹ̀ẹ̀rí. ẹ̀rí a sọ kalẹ̀ fún yín èèyàn máa ń kóra ró ó kóra ró fún ti jẹ́ tọ́lọ́hùn tí ọba jẹ́ tọ́lọ́hùn ó lè ṣe bó ṣe wù ọ́ sí ọba délé ó lè kan bẹ́ẹ̀dì mẹ́ta pọ̀ nígbà tí jẹ́tọ̀ ni kò sùn lórí bẹ́ẹ̀dì sáà lè kò sí kankan bẹ léwu kò sí kankan ní ọba tún wọ pé òsórí bẹ́ẹ̀dì má ilẹ̀ ẹlẹ́ẹ̀lọ́kùn ti ń sùn ìwọ ló ní eyín òsè kankan tòmátọ́ bá débi òfin ọlọ́run kò dúró ní kò kó bírèkì kó bírèkì ń bẹ̀ ní. ìjọ ọlọ́run ètò ẹgbẹ́ ẹ̀yà máa tọ́ tọ́ bá fọwọ́ gba ìdà òfin tẹ̀lé àmúyọ́ bíọ́ kọ̀mẹ́ni tó kọ̀mẹ́ni tó mú lọ tẹ̀lé ọlọ́run ni kọ̀mọ àwọn tí ń kà ṣẹ̀rí àti ọmọ ẹni tí ń kà. wọ́n bá rọ́ọ̀lù yóò dájọ́ ní ọmọ kọ̀mẹ́nìkan tánàbí wídé bíi fún Fátímà pé tọ́mọ mi bá Fátímà bọ́ bá jalè ọmọ ògì orí ẹ̀ ṣẹ̀rí ọlọ́run. ọmọ ẹnìkan ẹ wà fòfin ọlọ́run dá ẹ fi àdọ́rẹ̀ ẹ ọlọ́run nísẹ̀yìn lẹ́ máa yanu yín pẹ́lẹ́ yìí àlámì ní àràmù ní gbé ètò ọlọ́run lọ́sọ́. ọlọ́run nísẹ̀mì mọ yọ̀ǹda eléyìí fún yín sẹ́mi mọ yọ̀ǹda á tún padà á padà ọlọ́run sọ àjọ̀lá lọ á padà á padà bẹ̀ sẹ́mi mọ yọ̀ǹda kọkàn máa ń pẹ́ ẹ̀ẹ́lẹ́wọ̀n ló ṣe kankan ẹ̀ a lè ṣe ẹlòmíì bá ti ẹ̀sìn rí ní àgbà àjẹjọba tó fẹ́ tó fẹ́ yìí ti àgbà táwa ń ta yín ẹ̀ka àti tiẹ̀ kàwọn ẹ̀ka sọ ohun tó tà tiẹ̀ wú. òpè kọ̀ wá lé tó bá náà ṣẹ̀ ń ta yín nu kò lé kò lé tó bí ẹ ṣe ń wí náà ṣe gbogbo sẹ̀ríà náà ni èèyàn máa ń lò bí a bá ti ẹ̀fẹ̀ máa ń lo àti sáúdí nǹkan mọ̀ ń ṣe ọ̀ òfin ọlọ́run ló fẹ́ máa fi dálù ta ní jẹ́ Saudi lójú òṣèré ọlọ́run àwọn náà máa ń gbá yìí tí wọ́n bá ń lòfin ọlọ́run hmm. wọ́n máa lápọ́nlé táwọn náà bá ń lo sẹ̀ríà tí wọ́n bá kọ̀yìn sí ọ̀bẹ ọ̀bẹ wọn dì ọ̀bẹ sẹ̀ríà ọlọ́run ọ̀bẹ wọn dì wọ́n bá ti kọ̀yìn sí kọ̀sọ́kà ní ọ̀mẹ nìkan ní ebá ti kẹ́nu ọdún ìtọ́lọ́run gbogbo àgbọn kànábìgan Bẹ́lá yín àṣírá kìtà tọ́rẹ máa lọ bí mo ṣe ń wí fún ọ Tọ́ bá yẹ bẹ̀fẹ́ tọ́ lọ tẹ́bọ́. Ẹ̀yà àbàtà náà àmàlùkà gbogbo tẹ́ tó ṣe pátá tọ́ dáa ló ti bàjẹ́. Lọ́nà lè mi, ta lè mi, ta lè mi, ta ni wọ́n. ọlọ́run ní sọ fún pé aláwọ̀ adínàlà fún tẹ́mi ọlọ́run ni mo yọ̀dé ilé ń fún yín àmọ́ aláàláàyìn tàbùkàrù ẹfẹ́ máa dáadáa pààrọ̀ mímí ọlọ́run ọlọ́run anábì gan ni ẹ má dàrú ẹ̀ má máa ń kọ́ làmá lámú àfúlí tọ́wọ́ bá yanu sọ abá gbọ́dọ̀ máa yanu kọ́mọ sọ tí ó máa sọ ni anábì ní tọ́wọ́ bá lè yanu sọ tí mi ànábì ọ̀sọ́ tọ́lọ́run bá ti ń gbé ọ dìde mọ́wùlẹ̀ wága rẹ kiri ní kankan inú náà ni ọ lọ ọba ti lè sọ tí ń wí tọ́lọ́run ọ̀sọ́ tánàbì rẹ̀ ọ̀sọ́ hmm. tọ́lọ́run ara wọn mọ́jà á lè sọ ọ́ lọ mọ́jà á lè sọ ọ́ gbogbo ìta wa ń wí náà à ń wí nítorí kó lè wúlò fún a ní la fi ń fi ìgboyà ọlọ́run wí ìgboyà ọlọ́run la fi ń wí o kìí ṣe pé àwa náà kọ̀ rọrùn o àpà lẹ́yìn bí ọlọ́run dá wa sí ìgboyà ọlọ́run tó gbowó lè rèrè ayé àtọ̀run jẹ́ òun la fi ń wí o kó lè wúlò fáwa náà ká lè yí gbàdà ká jígìrì bọ́sibí ẹ̀sìn ọlọ́run sọ pé òun la fífi ìgboyà ọlọ́run jọ sọ fún wa ọlọ́run jẹ́ òwúlò fún wa èyí tá a gbọ́ lónìí mọ́sí lásọmọ fún wa mọ́sí lágbọ̀ọ́mà o adúpẹ́ arójú ara yè wí tó ní àmà arójú ara yè gbọ́ tó ní yá arójú kàrà yè gbọ́ tọ̀la arójú kàrà yè gbọ́ tọ̀la arójú kàrà yè wí tọ̀la yá arójú kàrà yè wí wálé rẹ̀. الخيرات له فلا أنت فاقل كل العارفين به أرشد تنال مقام في العلوم كذا حقا قد رشيد ضعيف الإمام